sílẹ̀ o ẹ mọ jíire lọ́pọ̀ lé àfẹ̀mọ̀jọ jíire ní sàrẹ̀ bọ́wọ́ àmọ́ jíire bọ́wọ́ àfẹ̀mọ́jọ jíire ìgbà yìí lọ́la bá ti jíire àbùsẹ̀bùsẹ̀ ìgbà yìí lọ́la ọmọ ọlọ́ba bẹ̀dú ọmọ sákíńkì bọ̀mọ lẹ́nu ọmọ kèǹgbè já kèǹgbè sọ kèǹgbè sábẹ́ ẹmú bẹ̀rẹ̀ nísàlẹ̀ ọba ọba tẹ́mi lẹ́wọ̀n wẹ́niwá ohun tí mo wá wá ojorí ẹni lọ. la, símọ lẹ́ǹkùlé àgbàdo kú ẹlẹ́ǹkùlé ọ̀gbọ́dọ̀ yín jẹ́ ṣeun ẹ ṣeun ọ̀rọ̀ kọ àbí kí ló kọ rẹ ti jẹ́ sọ fún gbòòní rẹ bọ́ba délé lémi ní tọ́ba dé lọ́tùnla ọkọ̀ tí wọ́n bá máa fi kó gbogbo kí wọ́n ti pò kọ kòkó tí ń bẹ lóko wọn ò gbọ́dọ̀ ṣáájú yín débẹ̀ o bí n bá lè ṣáájú yín débẹ̀ ṣẹ́jú mẹ́ta péré ni wọ́n lò tẹ́ ẹ̀ bá ti dé ó tún dọjọ́ mi nù. Ah, olúwa mi àgbọ́yé olúwa mi tó bá di nírọ̀lẹ́ ṣe mọ̀ pé ní lọ́jọ́ ayẹyẹ wa Jímọ̀ olóyin ni àwọn èèyàn ó ti pé bí ẹ mọ̀ bọ̀. kí lẹ fẹ́. ẹ bá pè wọ́n wọ́n ti lálejò. kúlí lẹ fẹ́ ni àbílùbọ́. Ah, mo dáràn ìyá wa lábẹ́rẹ́ ìyá òsì ń lè sí òsì. ẹ dákun abúlé ọlọ́jẹ̀dẹ la ti wá baálẹ̀ wa sì ló rán wa sí wọn. ìyá òsì ń lè ìyá òsì ń lè. àdìgún ọmọ baálẹ̀ wa ló wọ wèrè lójijì ní ìyá máa mú bọ̀ sọ́dọ̀ ìyá. òun á dà. ó wà lẹ́kùnrin. ẹ lọ rè mú à. Ah, a lè mú ó ṣòro mú. ó ṣòro mú. ó ṣòro mú. ṣé kébì máa dé báyìí mú ni tẹ́bá ní lẹ́tẹ̀ fẹ́ mú ẹ lọ́rẹ́ mú wọn. kí ni mo wí fún ọ mo ní tàlejò bá ti wá kó wọn mọ̀ ọ́ dúró ń bí kí ló tó lọ báwọn ikú rẹ̀ lágbára. ọ̀dọ́ mi sí o ìwà ikú ọ̀dọ́ mi sí ikú ọ̀dọ́ mi sí o ikú sọ́dà sọ́ọ̀rí wọn ni ẹ dákun jà ìyálà béèrè yóò wá sílé báyìí wèrè kan ló já nígbò òhòhò ni wọ́n lọ rèé mú. ṣé wọ́n ṣé wọ́n dé lónìí báyìí. Ah! kò dájú. ẹ sárakùnrin ọ̀hún rèé. òun náà ni. ẹ ẹ filẹ ẹ filẹ. a lè filẹ o. àní ẹ filẹ. a lè filẹ ó dìjẹrin lónìí tá a ti ń wá bá ó ti mú tó pa lónìí ló jẹ kó wọn ó ó pa ìyẹlẹkọ. Ah! ó pa ìyẹlẹkọ tó bá ti dọ́dọ̀ ìyẹlẹkọ tí kinní ọ̀hún bá dé sí báyìí yóò gbé àdá sókè ni yóò ní kí ìyàwó ta ẹ̀kọ́ àtàkà fóun yóò sì ní bá dìyàn yóò tẹ̀kọ́ àtàkà ẹ̀ yóò ta àfi bó ṣe dé lónìí nù ló bá dọ́dọ̀ ìyá ẹ̀kọ́ àtàkà ni ìyá rò pé ó fẹ́ rà ló bá gbà róńdì ìyẹlẹ́kọ bí ti ń ṣe tẹ́lẹ̀ ní ìyẹlẹ́kọ pè àìgbà fún lọ́dọ̀ ìyẹlẹ́kọ ló bá gbé àdá sókè pàù ló bẹ́ ní ìyẹlẹ́kọ. ẹ ẹ da ìyẹlẹ́kọ wa ń kọ́. àbẹ́rẹ̀ ah, máa gbá arákùnrin ni bí ìyẹlẹ́kọ bá ń rákòrò yóò ti dọrùn báyìí ìyálẹ́kọ̀ ti kú. àwọn ah, ah, ìyálẹ́kọ̀ ti kú. ìyálẹ́kọ̀ kú. Ah. ẹ ó da ẹ filẹ̀. àní ẹ filẹ̀. kò jẹ́ filẹ̀ o. orí ìdùn wájú ná. ká filẹ̀. ọmọ ẹ mú ìbọn tí rojọ́ bí náà bá rò mí àgbà kò fẹ́ jólé. wọ́n kún wa fún mi wọ́n kún wa fún mi.

ògbójú ọdẹ ni o ṣùgbọ́n ṣé o mọ̀ pé tá a bá ti dàgbà ju bàǹtẹ́ onírù lọ ọmọ ẹni là á bọ́ fún. bẹ́ẹ̀ni. ńgbà tó dá àsìkò kan bàbá ìdàgbà ó gbó hmm. kì í wá dẹgbó mọ́ èrìkì tọ́lá wà rán àwọn ọmọ ọdẹ kí wọ́n lọ rè dẹgbó lọ́jọ́ kan ọmọ bíbí inú èrìkì tọ́lá wá tẹ̀lé àwọn ọdẹ yòókù ó tẹ̀lé wọn lọ dẹgbó ọdẹ ẹ̀yin ṣó wá rí ọmọ ọdẹ kan àti ọmọ èrìkì tọ́lá tí wọ́n jọ níjà tìtẹ̀lẹ̀ lọ́ba ṣèṣì yìnbọn lu ọmọ èrìkì tọ́lá lọ́ba kú. ogun dénú. ogun gidi ni o ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ lórí ọ̀rọ̀ yìí ni gbogbo ìlú alápatà fẹ́ run sí. ibo gan-an nìwọ náà ti mọ́ rí gbogbo ìtàn tó mọ́ ń sọ fún mi. èmi máa ń wá kiri ni hmm. bàbá mi àgbà ló ní mọ́pìtàn mọ́ mo ní ṣé torí ikú ó ní torí ikú kọ́ ṣé torí àrùn ó ní torí àrùn kọ́ ó ní torí àbíyí ọmọ ni ṣé orí bá mi tó bí mi hmm. ọ̀kan gbòógì ni èèkan ní bàbá mi láàrin àwọn àgbọ̀jẹ́ ń lu ìkí bàbá mi ó tó papòdà hmm. àmọ́ ṣé wàá rí tàn ilé tí mo sọ fún ọ yìí o hmm. inú ààrẹ àgbéléwò àwọn Yorùbá mo ti wò. <laughs> Ah, àwọn eléré ọ̀hún eléré ìtàgé òun náà ti wá ń gbìyànjú gan-an. ẹ wá gbìyànjú o kó o sì mọ wá wò ó ìtàn ilé tí mo sọ yìí ọmọkùnrin léńjeléńje kan ọmọ èké kan ló kọ ṣé kì í ṣe Yínká Láòyè. kì í ṣe Yínká Láòyè ṣé torí tí eh, ìtàn tí mo sọ fún yìí jẹ́ tàwọn Yorùbá ló ṣe rò pé Yínká Láòyè ni Taofik Abisogun lọ́kọ. Taofik Abisogun. Hmm. Taofik Abisogun ah, ah, ah, mo ti mọ o mo ti mọ eré rẹ mo ń dùn gan o òun ló kọ òun ló kọ ẹhùn ẹhùn rẹrẹrùn àti dàda àjọgbọn pẹ̀lú. òun náà ló kọ Fadérera pàdé rẹ̀ ra èrè rẹ̀ mọ́ dùn. àárẹ̀ rẹ̀ a mọ̀ dùn. àṣàbí o wo ojú ọjọ́. ojú ọjọ́ bíi ti bò. wàá ràn lọlé ọjọ́ ti lọ. ta ni dákun sọtọkún sí fún mi òjè. ìtàn yìí ti tó báyìí ná mo ní aré ní ọjà ọba mo ti gbọ́dọ̀ gbáradì ìgbà mélòó ló fi sọ tán. bóyá sọkàn sí sọkàn. ìfẹ́ sọ̀kan kan mọ́ ó ti rẹ̀ mí. dákun ya dákun. ṣé o ti wo ìtàn yìí rí. èwo nù. pálapàla ìlú àpàlà. pálapàla ìlú àpàlà pálapàla ìlú àpàlà pálapàla ìlú àpàlà. ah ah mo ti wo irun náà. ẹ ti wo. mo ti wo. ẹ ti wo. Hmm. ọ̀hún parọ́ ta lọ́kọ́. Ah, ọ̀jọ̀gbọ́n eléré orí ìtàgé kan ló kọ àgbàlagbà gan ni. kí ló kọ rẹ̀ ọmọọba jíde kò sọpọ. o ti wò lóòótọ́ eléyìí ti ń túmọ̀ sí pé kò síta kankan tẹ́mi o tó sọ fún ọmọ o ti wò yóò o ti wò àṣàbí o o ti wò ó. bó o lára. tó bá ti fẹ́ ń ta àwọn ni àwọn ti yá kódà tó bá ti ká fún wọn sílẹ̀ lẹ́yìn àmọ́ fún wọn sílẹ̀. ẹ ṣeun èló wá ní owó mi jẹ́. àwọn tọ́gbọ̀n wọn àwọn ti sanwó wọn. Ah! olódùmarè mo mọ̀ dúpẹ́ o ọ̀dà ẹ ṣeun ifá hmm? ọ̀rọ̀ rẹ náà kéèyàn ọmọ fi ẹnu ni nígbà tí orí tí ń mú yàn dé tí ojú rẹ̀ ń sáná tí ń sáná tí ń sáná sọ́wọ́ ayẹ kó o lè gbà á lẹ́dẹ̀ mi. ìyá mi mo jẹ̀bi. ẹlẹ́dàá ìyá mi ò ní jẹ́ ọ jẹ̀bi. Ah, àwọn tó mú wá ń jọ́lẹ̀ lọ́hùn aláàárọ̀ ọjọ́ náà ló pààyè lẹ́kọ̀ọ́ kan. olódùmarè o. wọ́n sì láwọn ò ní í filẹ̀ o èmi ni mo ṣàyà gbangba tí mo ní wọn ò fi lẹ̀ mo tún ní kí wọ́n túwọ́ lára rẹ̀ olúgbọ́n tí mo mú dání mo rò pé yóò ràn ni. kò ní ràn bí màálù bá ya wèrè tán agbára olówó rẹ̀ kà bó wà lára rẹ̀ báyìí. ẹ kí wàá lọ fẹ́ jẹ. oúnjẹ oúnjẹ ẹ mọ gbọ́ yà mí omi mo so òun lè mu láti jẹta. Ẹ sì ń bẹ́ẹ̀ ni, àlùkọ́ gbé mi, ó kọ́ pòyì mi rìn, rìn bí ìgbà mẹ́rin. A fi gbì í, mo ti ẹ̀ kọ́ pé mo ti kú ni. Àfi tí mo lajú tí mo tún bá ara ayé. àyìnkẹ́ dìde jẹ́ à lọ. kí ni. ṣé ò ní dìde àbódìgbà tí bá bọ̀ ọ́ bọ́lẹ̀ bẹ́ẹ̀ ń. a kí ni mo sì ọ ná olóúnjẹ ẹ̀yà dìde ọjà lọ o. àyìnlá mi o mo mọ̀ fẹ́ràn ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ rẹ̀ yìí o ohùn rẹ̀ sì já gerege. o ah, ti rí nǹkan kan tó bá rí lè tí mo ń lò tẹ́lẹ̀ tó bá pariwo ń bí báyìí gbogbo àwọn ará ni máa pa ní èsùn. irọ́ ni o ah. dákun tó bá ti lọ sẹ́kọ̀ọ́ tún eh. bèmí náà rà bọ̀. tí wọ́n bá wa bọ̀ ọ̀rá ru ilé mi ní ilé bọ̀ ọ̀rá torí pé kí ni ò lè tí ì mọ̀ ilé ilé tí mo tan náà ò ní wọ́n bọ̀ ọ̀rá tí n bá ń bọ̀. àìlá <laughs> o ẹ wá ní ẹ̀gbọ́n mi èwo ah, ah, nìranù gan sẹ́yìn lẹ bí mi ni a sì dá yín dó látàárọ̀ ẹ̀ tí ẹ wà dáhùn kí ló dé. wò wá ìkẹ́ ó ló mú mọ̀jẹ́ kí àtẹnujẹ́ pamọ́ mi o. Ah, àmì o kí lẹ rí. o ṣeun àmọ̀rí jíṣẹ́ olówó sílẹ̀ fún mi lánàá nígbà tí mo dé láti ọjà oko nígbà mo délé náà ìyá mi pè mí wọn ní olówó sílẹ̀ béèrè mi njó pé ní ní ìṣọ̀lá jẹ́ ń lọ béèrè ìdí tó fi ń wá mi káàkiri nígbà mo débẹ̀ àbúrò mi ní kí ló wí. kí ló wí. Hmm. ó lóun ò fẹ́ mi. <laughs> ṣé lẹ́yìn òní ó lóun ò fẹ́ yín kí hmm. wàá ní tìyá wa ń bẹ̀ o. kí ló ń wí kí ló ń sọ àló wọ́dọ̀ ìyá mi ó hmm. fún mọ́ mi lówó mọ́ mi sì gbowó òun lọ́wọ́ rẹ̀. ṣé torí yín ò lẹ́sìn wá ń bú ìyá mi <laughs> ẹ̀yin gan ni ká ẹ bẹ rí yín kọ́lọ́ mọ̀jẹ̀ sọ̀fà nù ṣé àtẹnujẹ wá nìyún fún ìyá mi ó tu ẹ̀ tẹ́mi ọmọ ọlọ́mọ tẹ́ ẹ̀jẹ̀ ń jó oúnjẹ mi gbádùn eyín oní ń dùn mí. wambi ah, ah, ah, wambi ibo ló dà. irú ìbéèrè wo nu. ẹ jẹ́ àmọ́ ọlọ́lé. ilé ibo ṣé torí ipa àtijọ́ jáde nù ilé ó wá túmọ̀ sí pé ká tún jọ padà èmi lọ́lọ́ ọ̀dọ̀ ẹgbọ́n wà nù ó dáa mo ti gbọ́. ẹ ra ìyá mi kọ́ mi wọ́n yóò báwọn lẹ àmọ̀rí hmm. ọ̀rọ̀ ìgbà yìí lọ́la olówó sílẹ̀ tí mo ní kọ́ bọ́ọ̀rẹ́ rẹ̀ sọ sóò ti bá a sọ. Ah. ìyá mo bá a sọ àmọ́ bí ìgbà tí mo ti iná bọlé ni níjọ́ tí mo sọ̀rọ̀ ilé tirẹ̀ ó hmm. yẹ̀yẹ́ mi. èyí ti rí ah. kí ló wí. Ah. ó ní ṣe bóbìnrin lèmi náà kémi náà lọ rè é fẹ́. n tó wí nù ọlọ́mọmọjọ́ ọmọ ìyọ́ sọ́fà nù ó dákun bí wọn náà ṣe rí olówó sílé ń ṣé kò dáa tó lọ́mọ. olówó sílé dáa àmọ́ ó dàbí ìgbà pé ọjọ́ orí ni ọ̀rẹ́ mi ń wò mọ́ lára. ọjọ́ orí ṣolówó sílé dàgbà jù ni ọlá ló bù sí lára mi bá àjọṣe kéékèèké ládùúgbò yìí náà ni ọmọ ọdún mélòó wá ni kò dàgbà jù. ẹ wo ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ ti bá a sọ o àbí ọmọ ìsáàdàgbà lọ́wọ́ ẹni òbí ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ti sọ fún o. <laughs> Eh, èmi tí mo sì ní kọ́ fẹ́ olówó sílẹ̀ tèmi yé mi o bẹ́ẹ̀ àbí kò lè lọ́jọ́ lórí títí tí kò ju tìyẹ́ ẹ̀ lọ o èmi tí mo sì ní ọ̀fẹ́ tèmi yé mi o ah. torí ìyá ìyá pàpọ̀ ọmọ yóò kú gbẹmọ gbọ́ tí wọ́n mọ wí o. Ah, àṣàbí òdì ará rẹ sà ọmọ ọba adú ẹlẹ́kọ̀ọ́rọ́ ẹ kú òde o. ìyá mi ìgbà yìí lọlá dé yìí lónìí àbí. òde àyín lónìí àná lọ wá kí ló wá ṣe àti pé kí ló dé tó fún yín lówó tẹ̀sí gbà lọ́wọ́ rẹ̀. ẹ mọ gbọ́n tí ń wí tẹ́mi fi gbowó lọ́wọ́ gbà yí ọ̀la ẹlẹ́dàá mi ọmọ ní jẹ́mi orí tẹ́mi ò fi rówó tẹ́mi ò ní í gbà kí n mọ wá bí ọ fún n wọn bá fẹ́ mi lówó tẹ́mi ò bá gbà. ìyá mi mo ní ìhùn mi ẹ sì ní fi tipa fẹ́ mo ní kò wù mí nù kò sí nǹkan tẹ́ lè ṣe sí o n ò ní fẹ́ mi ò fẹ́ kò wù mí. kò wù wọ́nu o ó sì wu èmi ẹni ìfà òsìtọ́ sí ní ìpín àràmù tí ẹ mọ gbọ́rọ̀ nínú ti ń sọ jáde lẹ́nu kò wúwọ́ bẹ́wà jí mọ̀ múnú bí mi pẹ̀lú ọ̀rọ̀ dàdàdà tó ń sọ jáde lẹ́nu yìí o kò wúwọ́ kò lè wú ọ. àmọ̀rí ọlọ́run jẹ́ kí apá ìyá mi ka ohun tí wọ́n fẹ́ dálẹ̀ yìí o. Ah, kí ni ẹ tún ṣe báyìí. ó ṣeun olórí burúkú olóògùn owó olówó sílé òun màní tó ní kí n fi tipa fẹ́ mo sì ní kó wù mí ìwà fún ìyá mi lówó wọn gbà lọ́wọ́ rẹ̀. ẹ kí ló dé tí wò ó lè fẹ́. mo rò pé orí rẹ burú ni kò sí kíní ìdí tiẹ̀ ni. kọ̀kọ́nu sẹ́mi ni o ọba kọnu sí mi kó tó wí délẹ̀ ń ọ̀hún ni. kò dùn mí fún ọ kò sẹ́ni tí ò mọ̀ àdògán. ó ṣeun <laughs> kìí ṣèbú gbogbo wa làdògán bẹ́ẹ̀ ni ọba ní gíní ò tó sí. bẹ́ẹ̀ wá jí ẹ wá wo. òní ní ń wàgbò dẹ́kun fún olórí burúkú olówó sílé tẹ̀ nǹkan léwu bẹ́ẹ̀ ni mo sọ fún yín. bẹ́ẹ̀ wà jí bẹ́ẹ̀ wà jí. mo yà yín fọ́tò mi. ó tiẹ̀ dá báyìí bàbá olóye bàbá olóye mo ní mi ò lè fẹ́ yín ẹ dákun ẹ tó ìkànnà lẹ́yìn ọ̀rùn mi kí ló dé. ah. Hmm ó mà ṣe o dúró náà ṣé kàtẹ́wá sọ pé inú ń bí ọ èmi ò mọ ohun tó lè gbọ́ o ò wọlé kò sí pé ẹ̀ka ẹ̀sán yẹn kò kalẹ̀ kò jókòó kò tiẹ̀ fìdílé kò sì gbọ́ ohun tí bá ń bẹ lẹ́nu mi àmọ́ ẹtú ìkànnà lẹ́yìn ọrùn mi mo ti lẹ́ni tí mò ń fẹ́ ah. wọ́n bí sórí ẹ̀. Eh ọsàn tó bá rí gbajúmọ̀ tí ò bá rẹ̀ ẹyẹ oko lásán ni ó jẹ tí ò ní rí bẹ́ẹ̀ ọlọ́run ti fi mí hàn ó ti fi ẹ́ hàn mí wo èmi ti rò pé òun bínú pé ẹ mo lọ́jọ́ mẹ́ta àbí mẹ́rin lẹ́kọ̀ọ́ kí n tó dé tiẹ̀ náà wà nù tí mo rò ìròyìn tí mò ń gbọ́ yìí bá ti yọjú sí ọ nígbà mo dé n bá já ẹ dúró náà kí n ti ẹ̀rọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan tọmọ yóò mọ̀ gbé káàkiri ń bára mo bọ ọ̀rọ̀ bọ ẹ̀rọ àgbéká ìbánisọ̀rọ̀ àti nọ́mbà tẹ́ ìgbà tí gbogbo rẹ̀ mo ti gbà sórí rẹ̀ ibi tí mo ti rà á mo pàdé kí ló kọ́ ọmọkùnrin kan tí ń bẹ ńlárọ̀ ìyá Ibrahim egungun dende wọ́n ní márùn rẹ̀ péré ni wọ́n ṣe wọ́n ní àwọn kan ti ra mẹ́ta kan lọ bá lóyìnbó kan ìkan Germany wọ́n tún dárúkọ ẹnìkan bóyá kinní kan wọ́n ní bámímọ́rin kàná ló wà ní òun rà fún ah bọ́ba rí bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan tó kù tó wà nílẹ̀ yìí olólùfẹ́ mi ni wọ́n rà fún mo ṣe rà wá bọ́ba mọ iye owó tí mo rà kékeré kọ́ ìwọ ló ní nǹkan rẹ mọ mo lọ mo ní tó bá dìrọ̀lẹ́ wọn ò tún yàgbọ́ wá fún kí lọ fẹ́ fowó ṣe tó rí. ẹ wo ẹ má torí pé ẹ ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún mi kẹ wá ní ẹ yí ọkàn mi padà kúrò lọ́dọ̀ olólùfẹ́ mi láéláé kò lè ṣeé o torí mo ti ní ẹni tí mò ń fẹ́ mi ò dẹ̀ lè nífẹ̀ẹ́ yín lájẹ́ lájẹ́. ó jèrè ó jèrè gbogbo tó ń sọ pátápátá mo gbọ́ sórí ọkọ obìnrin tó ń wò ó ìgbà ó lé kan lọkọ obìnrin ẹyọ kan tí máa ń bẹ lórí rẹ̀ báyìí lọkọ tí èmi sì mọ̀ yìí pé wọ́n ní ẹni fìlà mi bá orí ẹ̀ lómi hàn fi déédéé orí mi àti tiẹ̀ bákan náà níbo bá dé fìlà mi yóò ṣe rẹ́gí ni ọ̀rọ̀ mi ò yọ wo mọ̀jẹ̀ kẹ́nìkan fi búrẹ́dì náà yín kó lọ́ọ́ fi kú ọ lómi ọbẹ̀ irọ́. ẹ tiẹ̀ dúró náà bí n bá tiẹ̀ wá jẹ yín ni o ipò kélòó ni mo fẹ́ ṣe lọ́ọ̀dẹ̀ yín gan. ẹ gbà mí kí n tiẹ̀ ṣé wo mọ̀ pé obìnrin tẹ̀ ń bá fẹ́ kẹ́ ìlàyé ọkọ ni ìwọ nìkan ni àwọn ti dáàyè tí wọ́n nu ebi ni ò gbọ́dọ̀ pa wọ́n èyí hmm. ò sì gbọ́dọ̀ jẹ́ wọ́n kí ni wọ́n wá tí wọn ò rí owó ń bẹ gbogbo rẹ̀ wà ìwọlé ayò tó ọmọ jírí mi ibì kan láàmú sùn sí. àmọ́ tó bá yá ọjọ́ ò lọ lórí tèmi náà nù èmi náà ò dẹni àpatì. irọ́ irọ́ mo fò lélẹ́lẹ́ lórí tiẹ̀. ó dà ẹ wá gbọ́ èmi ò lè fẹ́ yín o mo ní wá kìlọ̀ fún yín ni kí èyí sì jẹ́ òpin tẹ́ẹ̀dẹ̀lẹ̀ wa tí n bá já pẹ́tẹ́sẹ̀ yín lọ́ọ̀dẹ̀ wa mọ́ babalóye ẹ má jẹ́ irú yín fi o bí bẹ́ẹ̀ wọn ò rí yín fi ń sì fàgbà yín wọlé wo mo bá jẹ́ pé talárìnfín ẹni bá ti fọ́mọ tí ò tó ti tó. olóye. ṣé o sí o. èmi ló dé gọtẹ fi fira yín wọlé. lémi hmm. fira mi wọlé lọ́nà wo. ládùúgbò rẹ tẹlẹdùn àṣẹ fún yín ẹ lówó ẹ lọ́rọ̀ ẹ lóògùn ẹ láṣọ òbora kí wàá ní ohun tẹ ń wá o kí ni bẹ nídìí rẹ gan ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba kí n tiẹ̀ kí n tiẹ̀ ah, mẹ́bí mo sọ fún ọ ọmọ tó ń wò yìí ó wù mí mo fẹ́ fẹ́ ni ó sì ló fọwọ́ sí àròyé wo ló tún wá wí. nígbà wo náà wà léwe tó ṣì wà ní ìṣọ̀gbọ́n òde ọmọ wọn fojú mi rí kí n tó di pé mo sọ́dà arúgbó tí mo sọ́dà yìí Mm. nígbà ọmọ tó fojú mi rí n ò sì lọ sú mi àní ó jẹ́ kí n bá owó lùrọ̀ lọ́wọ́ mi àbí. ṣé lẹ́bàá máa fèrè ayé wọlé àbí mo sọ fún yín kó sùn. mo mọ̀ wá dagun báyìí mo mọ̀ wá. mo mọ̀ wá dáràn láàrin ìlú yìí o irú ọ̀sẹ̀ kí n mo fi wẹ̀ gan ọ̀rẹ́ mi. kí ló dé. àdàkùn bọ́ sí àyìn àmọ́ rí dákun wá. ọ̀rẹ́ mi ẹ̀ kí ló dé dákun sọ òun ọmọkùnrin yìí ni. ọmọ ah, ọmọ dáadáa alólóhùn ọ̀fẹ́ mi. kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ ibi tó wù lọ sọ. máa gbọ́ ọmọ rẹ̀ ṣé ṣé bí n bá fẹ́ ṣé nǹkan ò ní dèmi àti rẹ̀ pọ̀ ni. Ah, dandan lèyìn. wọ́n rí i pé ò fẹ́ràn mi ṣé kẹjẹ wèrè wá dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ ọmọ èèyàn gidi ni tí o sì rí ìtò sọ yìí bí ìyá mi bá tún gbọ́ yípo tún fọwọ́ sí i mo mọ̀ pé wọn ò ní kí ọmọ. ìwọ ń tèmi kí n tèmi yóò mọ̀ pé wèrè ni bàbá rẹ̀ ń wò ni. ẹyin ifá ifá hmm. ah, jákàsó tó ọ̀rọ̀ ẹyin igi kí ni ìwọ náà rí lọ́bẹ̀ tó wà ru ọwọ́ kí ló bá débẹ̀ kí ló bẹ́ lẹ́dà. àmọ́ rè é mo fẹ́ràn rẹ ju gbogbo tó ń sọ ń lọ mo fẹ́ràn ju gbogbo tó ń sọ ń lọ ah. ṣe ni o tó tèmi sí lọ́dọ̀ rẹ̀ bọ́rọ̀ èmi àó tiẹ̀ ó sì wọ̀ bọ́rọ̀ ah. èmi àti ẹ̀ bá wọ̀ ó gbowó. Hmm. ifá hmm. kò lè fẹ́ ọ. kí ló dé ó ti lẹ́yìn tí ń fẹ́. Ah, ah. dákẹ́ ń bẹ̀ sọ́pọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ah, ṣé dòkun èèlò dòkun ní lọ́wọ́ tí ó sọ̀kọ obìnrin àbí ta ni ó mọ̀ pé àtìrandíran dòkun alágbe lásán lásán ni àwọn ọmọ ara kíra àwọn alágbe àwọn ọmọ tẹ́ pẹ́ bá bí wọn wọ́n lọ rè tọrọ mí lè bọ̀ ní ìlú tí yóò lọ wọn. ẹni bẹ́ẹ̀ ti lè ti burúkú pa mí. ẹ kí n yàtọ̀ láàrin ẹ̀yin méjèèjì báyìí kí n yàtọ̀ tó ń bẹ láàrin ẹ̀yin àti dòkun dòkun rè alágbe ẹ̀yin ọmọ ń wò ẹ dákun sẹ́kàn gbé kan torí kò yé báyọ̀ àpò yẹn ọ̀ ń pọ́n oníwò lélẹ́gbẹ̀ẹ́ alágbe irúkìrú ọbẹ̀ ẹ wọ. àìwá mọ̀ kan lójú sọ máa ń ó gbọ́ bí Ifá ti wí ni Ifá ní ebi ìpagún dojú alẹ́ bébí ò ṣe gbọ́dọ̀ pagún dojú alẹ́ bẹ́ẹ̀ lebi ò gbọ́dọ̀ pa abaláwo dojú alẹ́ kàáké bí ó pa abaláwo dojú alẹ́ ọmọdé ìlú ó yà dàkú àgbà ló sùn ó wà lódìlé onífá ó aláwo ọmọlẹ́yìn Ọ̀rúnmìlà làwa tọ̀rúnmìlà làwa ń ṣe é wá eh. gbọ́ mo ò bàbà sọ tí yóò fi yàjẹra rẹ̀ tó gbà n ò ṣègbéyàwó kan lè rí èmi rí ó ṣègbéyàwó ayé ò gbọ́ ọ̀run mọ̀ ìyá mi lówó lọ́wọ́ bàbá mi lẹ́sìn lẹ́ẹ̀kan kí là ń wá ká. ẹ̀yin dákun ifá kí aniláríjà gbogbo ẹ̀rìmọ̀jẹ́ tó fọ́ lẹ̀ báyìí. owó sórí rẹ bọ́rọ̀ èmi àti ẹ̀ ó ṣe jọ bó o bá sì bá tó gbà ó gbowó. ṣé ni wọ́n hmm. sọ kankan mọ́ wọ́n bọ̀ bá a sọ. wà bí fápọ́nlé mọ̀ wulẹ̀ dára rẹ láàmú mo ní ìbéèrè kan tí n ò bí ọ ṣé bí àwọn ọmọ obìnrin wèrè pọ̀ lẹ́ńkùlé lè bàbá rẹ kí ló dé tó lọ nọwọ́ mú nínú wọn kó fi tayà. kódà kò fẹ́ méjì kan kó mú méjì náà wèrè agbélé bàbá wọn láì kò sẹ́ni tí bó o bá wá sí ta ni ó mọ̀ sí. ṣéèsì bẹ́wà jí ro wèrè rò mí ó ro wèrè rò mí bẹ́wà jí. mo sòótọ́ ọ̀rọ̀ ni. ṣéèsì ẹ̀ tí yà wèrè kéto fẹ́ wéèrè. ọ̀dọ́kùn ah, wa gba síǹdì rẹ̀ ìbá mi eh, ní sọ̀rọ̀ náà. ẹni tí ó ya wèrè lọ́dọ̀ yín ó wà ẹni tí ó ya wèrè ó pọ̀ wá yín náà. ṣéǹsì ṣéǹsì. àwọn ẹ eh, eh, bẹ́wà jì. ó ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ lóore ọ̀dà. Ah, ah, ọ̀rọ̀ tó sọ wúwo. èmi ò mọ. a kò dáa. àmọ́ lóòótọ́ bàbá mú náà kò sẹ́ni tí ò mú sí. kò sẹ́ni tí ò mú sí. Eh, bí ò bá wá rí bẹ́ẹ̀ náà bí gbogbo òlú ìṣètòbi tó ṣé ìwọ lè fẹ́ fapọ̀nlé. a ní ó fẹ́ kò sí <laughs> títí dúró dúró dúró ah. bá wí ní ìsìn ọ̀rẹ́ mi ọ̀ pé àdògan ni sọ́ọ́ gbàrú fapọ̀nlé òun kó tògì sí òfìgíà. àdògán náà ni ẹ yóò wá tó yóò tó. yóò tó. <laughs> ẹ̀ẹ́ ìbàjẹ́ mọ̀ tí wàá wọ bẹ́wàjì léwu hmm. bẹ́wàjì ní kíyà mi mọ̀ yẹn kọ́ fún hmm. un ó láyàn dòkun àyàn lòun ò fẹ́ ó dà kí ni ìyá mi wá ṣe sí o. ìyá mi fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ìrìn ìṣojú báyìí ni wọ́n sọ nǹkan kan sí i. ìyá mi sọ nǹkan kan sí i hmm. ó dà wo gbàmúrí márùn-ún kó bá ń fún yá mi pé mo ní wọ́n mọ̀ bínú sí mi o tí n bá lọ sọ́jà lọ́la ń bọ̀ ra gàrí àtẹlùbọ̀ ránṣẹ́. ìyẹn gbọ́n mi ẹ̀jẹ̀ apààyàn tì bó lọ́rọ̀ tèmi yín jọ sọ. ẹ mo jẹ́rìí rẹ̀ ò ní gbàgbé ara rẹ̀ mo bá dọ̀sẹ̀ tó ń bọ̀ kó wá yọjú sí mi. ó dáa báwọn ní ni wọn náà wà ní ìlọlá bẹ́ẹ̀ wà jẹ́ àbúrò rẹ̀ ó ro wèrè rò mí. níjó. níjó níjó nítorí pé mo dẹnu fẹ́ kọ́ bẹ́ẹ̀ wà jí bẹ́ẹ̀ wà jí ní kẹ́mi ó lọ mú kanú àwọn wèrè tí ń bẹ́nu agboolé bàbá mi kémi ò fi ṣaya. àyẹ̀dọ̀kun tí bẹ́wàjì ń fẹ́ lójú oró wèrè rò mí wàá gbọ́ o bẹ́wàjì ni ó fẹ́ wèrè o bẹ́wàjì ni ó fẹ́ wèrè torí àyẹ̀dọ̀kun ó ya wèrè kọ́sẹ̀ yóò tó parí ilẹ̀ rẹ̀ wọ́n mú wá sagbolé bàbá mi wá tọ́jú tí ò bá ti rí bẹ́ẹ̀ ẹ wá pa mí ìfà ah, ìfà tí ẹ ní sùúrù wo ìfà ẹ dúró náà ẹ mọ̀ ṣe bá ẹ dúró náà. àyẹ̀wò kù ó dà báwọn ẹni àwọn wà lọ́nà láàpù fẹ́ wọ́n kọ́ rí lónìí tó rí mi orí rẹ ti burú. Ah, ah, irú èdè burúkú wo ló ń pè lẹ́nu sí mi kí mo ṣe fún ọ. rírí tó rí mi lónìí ò tó jẹ́yàn mọ́. <laughs> àyẹ̀dọ̀kun níwòyí ọ̀la tó o bá ti ya wèrè ilẹ̀ ni mo fi búra ẹ̀ kó wá pa mí. ayé ayé ìwọ kèé ṣe mi kèé ṣe mi kèé ah, àwọn ọ̀rọ̀ burúkú o kí mo ṣe fún ọ àná mi kílẹ̀ yín rẹ̀ dàpọ̀ eh, èmi àkúkú dà nǹkan kan pọ̀ páàgù burúkú ní ìdàlámù iṣẹ́ ló ṣàdédé já wọlé wa lọ́sàn-án òní. ó ní bẹ́wà jí o kó sọ pé òun ò fẹ́ wèrè tí bàbá àwọn ń tọ́jú. Ah, ah, bẹ́wà jí náà ti a lè wí bẹ́ẹ̀ ẹ̀yin ìbámọ̀ wí bẹ́ẹ̀ kí ló kó ṣe fóun. ó dẹnu ìfẹ́ kọ́ ni. Ah, ṣé wọ́n ṣe ń dẹnu ìfẹ́ kọ́ yàn ni. kẹ̀sì mọ wo ó nítorí tiyín náà lẹ́gbọ́n mi ṣe wí bẹ́ẹ̀ o. ó ṣe lè wí bẹ́ẹ̀ nítorí tèmi ńgbà tí aláwẹ̀ bíi ti ń lọ yìí tó ti wá pè mí ọ̀yàwó lè bọ̀ bá dọ̀là báyìí nǹkan ẹ mọ̀ wí bẹ́ẹ̀ o ẹ mọ̀ pé wèrè ni bàbá rẹ̀ ń wò. ìyẹn dùn kó fi ilẹ̀ alásán ni. Ah. dàdá lówó ẹ̀gbọ́n ẹ̀ lóògùn ṣebí fún wọn wọn ní àyọ̀dẹ̀kùn. ẹ wo ìjà máa ṣeré wa lọ. ìjà pàlẹ́ ògùn ni fowó náà díẹ̀ kí ni. àmọ́ mọ̀ pé ní agbára ọlọ́run nǹkan kò ní sí àyẹ̀dẹ̀kùn mọ́ rẹ́lẹ̀. ṣe o kí nǹkan kan mọ́ ṣèmi ni o iṣẹ́ ìsìn mọ aláwẹ̀ yìí ẹ mọ̀ dáadáa o mm. ẹ wá ẹja pẹ́ náà rìn ọ̀nà bitọ́ gbà lọ ẹ mọ̀jà wọ gbàbẹ̀ mọ́. yá máa dùn bí oyin bí ìrèké o yá máa dùn bí oyin. èsè ìgbìmọ̀ sí pé gbogbo ibi tá a bá mọ̀ lọ náà lọ́wọ́ wọn lè mọ̀ tó yá gbọ́gbọ́n. àníkẹ́ ẹbẹ́ gbọ́n mi sọ bó bí ẹ bá ti ń lọ ẹ máa dání èmi náà ìsọmọ èké mọ̀ ọmọ ti dàgbà. yá máa dùn bí oyin bí hmm? ìrèké o èwo tún dùn bí oyin bí ìrèké àṣẹ̀ṣẹ̀ rú ewé yéye o ayédòkun lálẹ́ tí mo rí ọ kí mo rí fọ pẹ̀lú ọmọbìnrin n ò sọ fún ọ pé tí n bá padà rí ọ pẹ̀lú ọmọbìnrin ó yà wèrè. àkúrò ah, èdè tó ń lò sí mi wọn ò da ọ̀rọ̀ rẹ náà mò ń bá sọ lọ́wọ́. ò ń bá sọ̀rọ̀ mi pé kí ni. pé tó bá rí ọkọ bí ọ hmm. ń bọ̀ ló sí ọ. kó bẹ́ẹ̀ mi ẹsẹ ẹsẹ ẹsẹ olóṣèlú ti ń bẹ ẹ wọ ẹ bá wulẹ̀ bá wọn rojọ́ ẹ náà. fàfọ̀n fàfọ̀n mi ah. sùúrù ni o ṣe sùúrù kí n ṣe sùúrù ọmọdé sọ ọmọdé náà sọ ló fi wèrè lọ mi. Ah, mama ṣe. bẹ́wàjì bẹ́wàjì bẹ́wàjì ifá mm, ifá. Mm, mm, rárá rárá rárá ẹ filẹ̀ ẹ kí ló ṣe fún mo ń bá oúnjẹ mo ń bá ẹyẹ mo ń bá oúnjẹ ẹjọ oúnjẹ mọ ni ẹ ni. ó yẹ kó jẹ kó jẹ ẹjọ oúnjẹ ìfà ìfà ẹjọ oúnjẹ omi omi omi omi omi omi omi omi omi omi tó bá dá níwájú ọkà àforígbé bó dá lẹ́yìn àkèké àfìrùgbà bó bá dá níwájú dá lẹ́yìn ìdálágbèdè méjì ọmọ wo àfi gbogbo ara gbé onídẹ̀rẹ́ ìkóso kò wá jẹ alùpùpù ikú sì mọ̀sọ̀sùn tó bá burú lónìí tó burú jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ wà jẹ́ ń wà kí ọkọ̀ èwù ni yá wúkọ́ kó sí wúkọ́ kó sí sí bẹ́ẹ̀ wà yá wúkọ́ kó sí. omi rẹ̀ ibi mo ti fẹ́ rí gbé náà lọ́wọ́ ah, ìgbọ́ kẹ̀kẹ́ ìgbà ẹ̀dá ń gbọ́. níbo la gbà ó lé kí ló ń wá. ẹ jẹ́ fún mi níke. ọ̀tún lọ gbà ó lé ní àbọ́sì agbede méjì ayé òun lọ bá wọlé ní àbórí òfurufú jangado kí ló wá ṣe níyì. mo fẹ́ mu omi ni. omi níbo níyì wákàtí kan sílẹ̀ kó wọ́n ju méje. ọ̀rẹ́sẹ̀ rẹ̀ sókè òtún. omi nígbà ògbàlẹ̀. dẹ́rù ojú lásán ni mo kàn fi dẹ́rù bà ní pẹ̀lẹ́. tóbi àwọn rè. ọdún kan ò sí mọ̀. dìde wá mọ̀ lórí yín mọ̀ mọ̀ lórí. mo kàn dẹ́rù bà ní ìlú lóògùn. Bẹ́wàjì má bínú. Bí mo ṣe ríwọ rẹ̀ pọ̀n ló jẹ́ kí inú ó bí mi. Bó ṣe wọ náà ó ṣe jù bẹ́ẹ̀ lọ o. Èmi ò mọ̀ bínú. Èmi mọ̀ ti kàgbó àìsùn wọn ọkùnrin. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ láti jẹ́ ẹ̀rín. Ṣé inú náà ló wá bí ẹ tó bá wọn tó tiẹ̀ béèrè mi wò? Bí n bá kú ń kọ́. O ò lè kú. Mi ò lè kú bẹ́ẹ̀ ìwọ sì lọmọkùnrin ọ̀hún fẹ́ fògùn náà o tó fara gbà ọ̀yá wa sọ fún mi tó bá jẹ́ pé ìwọ ni Fápọ́nlé fi oògùn nà ṣòro bẹ́ẹ̀ ni pé yóò dúró ni kò lè dúró. wo bẹ́wàjì àṣìṣe ọ̀hún ti ṣe mí tán kí n tó ronú gbabẹ̀ lọ àmọ́ mọ́tò já padà sẹ́yìn mọ́ bó wà lára rẹ ní ìsìn. Ah, ara tèmi mọ̀ ti yá wíńdò wá àyìn ní òní ó gbẹ pa wá. ó gbẹ pa wá. Mm, ó ní lò. ṣé o ti wá lò. mo ti lò ó lẹ́yìn tè tó ti fún ẹ mọ́ gba nǹkan lò lọ́ọ́ rẹ̀ mọ́ o. kí ló dé. tó bá lọ rè po oògùn fẹ́ mọ́ oògùn fún ọ lò ńkọ́. kò lè ṣe bẹ́ẹ̀. ó lè ṣe o ó lè ṣe mọ̀ mọ́ o. a ní kò lè ṣe é pò ó mo ti fi ọ̀rọ̀ gbà yí lọ látó ń dà mí láàmú pé òun ò fẹ́ mi mo ti fi lọ ó sì ti fi ń lọ́kàn balẹ̀ ó ní irú rẹ̀ ò ní wáyé mọ́ ó ní mọ́ kòkòrò kí n fọkàn balẹ̀ kò ní dà ń láàmú mọ́. ó wí bẹ́ẹ̀. ó sọ bẹ́ẹ̀. ẹ̀yin bò wá ní tọ̀rọ̀fẹ́ tí ń bọ́ sọ só ti jáwọ́ ni. ó ti jáwọ́ o àmọ̀rí gan ti gbà láti fẹ́ ẹ. àmọ̀rí ti gbà láti fẹ́. ó ti gbà hmm. ọgbọ́n mo dá o àmọ̀rí náà ò fẹ́ gbà o ah, àwọn mo dá bí ọgbọ́n ni. èmi náà rò bẹ́ẹ̀ èmi náà mọ̀ pé kò ní déédéé fẹ́ gbà. <laughs> Um, gbogbo ẹ̀ náà dáa báwọn náà ni o ó ti rẹ̀ mí jẹ́ ń lọ rè sùn. láti jẹun ó dáa náà o. kí ni ó dáa náà o ló ń ṣe abẹ́lé púpọ̀ àjèjì ara rẹ̀ sà. abẹ́lé púpọ̀ àjèjì ń ó kìran bàbá rẹ̀ bẹ́lẹ̀ púpọ̀ ọmọ bagudu ló lè po ọmọ arọ mi ní jóyè àrẹ̀sà ṣèníṣẹ́po n ò ní sòní sépo níbi rẹ̀ sànú wọlé ọ̀bùkún wà ní yámọ̀dé lára àrẹ̀sà jèjé ojú ti là lọ bá rí ọ̀la o alẹ́ pọ̀ mọ́mọ́ yẹn nìyí pé. ẹ̀yin ni ẹ̀gbọ́n mi. Ah, bóde o ṣàánú mi o ah, àìkẹ́ ni kò jẹ́ àdíjú tílẹ̀ fi mọ́ lónìí kó sì wẹ̀ láàárọ̀ ìkàmọ̀ bọ̀ lọ́dọ̀ rẹ kó ṣe mẹ́yìn lé lẹ́nu o. kí lẹ wá rí lò fún. àárín kankan lò fún o torí rẹ náà mo ṣe ń bọ̀ lọ́dọ̀ rẹ ṣàánú mi o. ó dà ń bọ̀ náà. dàdí. àìsàn tí ń ṣe ọmọ yóò ṣojú lásán o. mo gbé. tẹ bá wo dáadáa ẹ rí para rẹ̀ ò gbóná jù kò sì tutù jù ṣùgbọ́n tó bá lè jẹ́wọ́ ibi tó tojú bọ̀ látò mọ̀ tá a ṣe sí o. Ah, mo dáràn àìkẹ́ àìkẹ́ wọ́n ló tojú bọ̀ bìkan níbo ló tojú bọ̀ sẹ́rànsẹ́ràn àmọ́ ilẹ̀ ti jẹ́wọ́ fún jẹ́wọ́ fún mi ọkọ mi dákun ṣàánú mi jọ̀ọ́ jọ̀ọ́. Àgbàdé yàrá. màwọ mìíràn kí la ṣe sí bá ṣàánú mi. tó bá lè jẹ́wọ́ ibi tó tojú bọ̀ látùn tá a ṣe ṣùgbọ́n tí ò bá jẹ́wọ́ o ò léwu o. mo gbé o ah, ọlọ́run o mo dáràn ah, àìkẹ́ àìkẹ́ wọn lò tójú bọ̀ bìkan ní. àìkẹ́ bó ló sanu bọ̀ ṣàánú mi ṣàánú mi àìkẹ́ mọ̀jẹ̀ sunkún alẹ́ àìkẹ́ àìkẹ́ bó ló ọmọdé rịọ ọ̀bẹ̀rù òtútù òun ló jẹ́ òfìgì ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n ń wí lọ́fẹ́ wò kọ̀mọ̀ pé bóbìnrin bá fojú kòrò báyìí òrò gbé. bàbá mi ẹ ṣàánú mi ẹ dákun torí ọlọ́run ẹ mọ̀ jòrò gbé ọmọdé rẹ ọmọ rẹ ṣàánú mi. àti pé bàbá ń tọrọ ẹ bá wa bí ẹ mọ̀ jòrò gbà ìkẹ lọ. ẹ kí lẹ wí kí lẹ̀yin ní tọrọ ọgbà ju obìnrin tó wọlé tọrọ láì ṣàwo lọ. bàbá mi ẹ dákun ẹ gbà mi ẹ rà ń kalẹ̀. ẹ dákun ẹ wo ẹ dákun ẹ tẹ wojú mi à ẹ mú sọ̀rọ̀ báyìí ṣe bá bí ọmọ lẹ́yìn náà ẹ dákun. kí lè wí ẹlẹ́mìí náà bímọ ṣé tí n bá bímọ ṣé ru ọmọ àjà àràbùkà ọmọ òsì ọmọ òfò ọmọ àdánù tẹ bí ṣe lèmi bí ọmọ ọ̀sán tí kó pọ́npọ́n báyà rẹ̀ ẹ wo ohun ìbínú o ẹ dákun ẹsẹ̀ mi tẹ dì mọ́ ẹ filẹ̀ bíbẹ̀ kọ òrò gbé ẹ̀yìn náà ní ìsìn ah! bẹ́ẹ̀ bá ṣe ràkàtì àyìn tán ẹ kú òun wájú òde mi. ní ìlọlá ṣé wo ti sùúrọ̀ báyìí. ẹ ọlọ́run ni. ṣé sọpọnà tó kẹ fún tó kọ oṣù sí ò ti gbẹ̀mí aláìsàn báyìí mo mọ̀ dáná o. bóun ó yà sí báyìí. ẹ jẹ́ mọ lọ ni. irú òǹkọ ìwọ lọmọ yẹn ni tí ò ríbi kankan tó fẹ́ forí lé tó jẹ́ pé igbó gbalẹ̀ ló ń wá lọ́wọ́ lọ. bàbá ẹ wo ọmọdé ti ṣàṣemáṣe èmi wá sáà dín ní kẹ́ ẹ gbà mí lẹ́yìn ọgbà ẹ kò ṣe tẹ́yìn bá ti tẹ́ bá ti fàṣẹ sí tẹ́ ẹ ti bá mi dáríjì nǹkan kan wà nílé wọn yẹn tèmi fẹ́ mú òdòdó kan wà nílé yẹn gangan gangan gan mo fẹ́ fi yín gbà yìí ń bẹ̀ ni. mo mọ tí mò ń sọ igun igun jẹ mi ìjìká ẹ̀kú ẹsẹ̀ gbogbo kìkì jọ̀gbọ̀n Ah, kì í gbọ́ kì í gbà ní orin kan ṣoṣo ló máa máa kọ tó bá déwájú ẹ̀ báyìí ni pé ọmọ tó bá rìn jọ tẹ́bi ń pọ̀nà ó ti dẹrùn ògún ni. ju gbogbo ẹ lọ bàbá iṣẹ́ tá a bá rán kọ́ni kò gbọ́dọ̀ jẹ́ kò sí nǹkan kan tó lè dá sí lẹ́yìn tẹ́yìn bá pàṣẹ fún bó tilẹ̀ òun kò burú tó ẹ̀yin kan bá mi ṣe kẹ̀kan bá mi ránṣẹ́ sí báyìí báyìí báyìí ọ̀rọ̀ yìí fi lẹ̀ fún mi ó ti tán ìmọ̀ ẹ̀ dẹ̀ ṣàtúnṣe baba ẹyìn pípẹ́ sí àwọn kan máa sọ pé kìnìún kan balẹ̀ balẹ̀ balẹ̀ èmi ò mọ̀ yín balẹ̀ o gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ olórí ìlú ọba lèmi mọ̀ wọ́n sí lágbára lọ́hùn ojú ẹ̀ náà dẹ̀dẹ̀ ṣe máa gbadé kó kàn tó wó nínú àwa tá a máa ná náà ni láti ṣe Olódùmarè. ọ̀dà tó bá máa títí ọwọ́ ọ̀rọ̀lẹ̀ máa wá oníṣẹ́ máa ránṣẹ́ sí pé kó wá yọjú sí mi. a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àfipẹ́jù èṣù gbọ́dọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ wa èmi fẹ́ kẹ́kọ̀ọ́ bá mi gbé èèyàn kan dédé báyìí kémi náà wá tẹ̀lé nìyẹn kí n wá tẹ̀lé nìyẹn tẹ́mi náà bá ti wá ń lọ báyìí o máa mú gbọ́tò ṣàdání tó jọrẹ́ mi. ọ̀dà tí wọ́n bá ti ṣe láti lọ màá gbóníṣẹ́ dìde tọ́lé ẹ lọ tó bá ti wá ń lọ kó ra ṣìnáàpù kan dání tó bá ti dọ́dọ̀ ẹ̀ tó ti rí báyìí kí o kàn mú ṣìnáàpù yẹn pé eégún o èmi ni gbọ̀ngbọ̀n tìrì oníbùdó ìjàkadì àṣòro kámọ́lé ọkọ̀ àwáwù àṣòro kò lọ́nà ọkọ̀ láyọ̀yìn èmi tí mo kọ̀ tí mo ní mo so oògùn ọ̀dà tí mo sọ lé àná mi da òru èmi ni. síbẹ̀síbẹ̀ wá jèbù rẹ náà ni jèbù rẹ. wọ́n mọ̀ ṣebi tó ṣe sí o tí ọba wa ṣebi tó ṣe sí. Si ẹ wo àkúfà lèmi fẹ́ fi bá wọn jà. àmọ́ bàbá olóyè ò lè gba nǹkan tí lọ́wọ́ mi ni. ọ̀rẹ́ wa dìbò rẹ gbogbo tó bá gbà lọ́wọ́ olóyè ọ̀sán sọ ọ mọ̀ pé ẹni ẹni lẹ́ni ẹni èèyàn lásọ èèyàn bójú ọ̀bá tẹ̀yìn gbẹ̀tì. ojú ò ní tèkó ó ṣèwọ̀. ju gbogbo ẹ lọ lọ́sàn-án ni tó fẹ́ gbà lọ́wọ́ kí ni tó fẹ́ gbà. ẹ wo ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún náírà lówó òtanràn wọn. mílíọ̀nù kan ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan náírà mọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ bàtà ti jákun ó ti dìkalẹ̀ mo ti sùúrọ̀ sẹ́ ẹ̀ níbo mo ti fẹ́ kó ayé mi o mo dáràn. ọmọ tó yọ sí. abálé mi. bá ìyá bẹ́wàjì sọ̀rọ̀ àti bẹ́wàjì ọmọ wọn àtọ́jú àtimú àtẹ́tí tó ń wè kò tó ohun tó rí ògbé sáré o èèlò lẹgbẹ̀rún kan lẹ́nà ẹgbẹ̀rún kan mílíọ̀nù kọ̀ọ̀kan nù wọ́n san ẹ́ wọ́n tún sèlè fún wọn. baálé mi ẹ san. wọ́n san. ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan náírà. wọ́n san. ó dà kò burú ẹgbẹ̀rún kan lọ́nà ẹgbẹ̀rún kan ó jẹ́ mílíọ̀nù kan àbí hmm. ó dà kò burú ẹgbẹ̀rún kan lọ́nà ẹgbẹ̀rún kan ó di mílíọ̀nù méjì ìwọ̀n ò fún wọ aya mi nù kó jẹ́ owó ìbánisọ̀rọ̀ ṣùwárí ẹgbẹ̀rún kan lọ́nà ẹgbẹ̀rún kan tí ó tún lérè inú fún ìyá rẹ̀ owó ìtọ́rọ̀ wọn wọn kò fún. ẹ ẹ ìyá wa ẹ létí. mo ní mo ní méjì. ṣé ẹ gbọ́rọ̀ tí baálé mi sọ. àgbọ̀yé mo gbọ́rọ̀ wọn ẹfun wọn èrè ìtàlẹ̀ méjì. pínrínpínrín. wọ́n ní owó táwọn fún yín yóò tún lérè lórí tẹ́ ẹ̀ tiẹ̀ ní ráhùn ebi mọ́ títí ayé yín tẹ́ ẹ̀ fi dàgbà tẹ́ ẹ̀ fi dògbò. àbá lèmi lówó lọ́wọ́ ìyá ò lè jọmọ yín owó kòkó ni àwọn èso ló sì ẹ bá a sọ̀rọ̀ àkókò ń lọ. Hey ìyá wa fẹ́ẹ̀kan tẹ́lẹ̀ náà wọn ọ̀tá kókó ló yí ọ̀fẹ́ bẹ́ẹ̀ wà jí i ọmọ ọlọ́kan lẹ̀ ya létí lápá àmọ́ bí tọrọ wa dé dúró báyìí n tọ́ bá gbà láàfọ̀. ó ti fẹ́ ọ ẹ wò bàbá ọ̀rọ̀ yìí ò ní dàrú ẹ ní tẹ́ o ẹ ní tí ẹ ní wọ́wọ́ tì láyé yín ẹ wò gbogbo nǹkan ní yín ò ní dìbàjẹ́ ẹ wò láìpẹ́ láì jìnnà ẹ ẹ rẹ̀ sí ayọ̀. kí ẹ kílé kí ẹ kílé wà jí o. igi ọ̀la ẹni ìfẹ́ ìgbà yìí lọ látòrí àníṣòro lẹ́ni ah, tí gbogbo òní sáfún kó sóògùn owó èmi ò lè fẹ́ o. Ah! àwọn èèyàn èèyàn ló burú jù láyé tá a sọ fún ọ pé ìgbà yìí lọ lásògùn owó ẹ má bá ti wà nígbà yìí lọ lásògùn owó káwọn náà rè sóògùn sí. sọ̀rọ̀ ló ń sọ jáde lẹ́nu ìbẹ́wàjì ṣé ọ̀rọ̀ gidi ní jáde lẹ́nu rẹ o tó jẹ́ pé torí tiẹ̀ làbúrò rẹ ṣe lọ tojúbọ bí tí ò yẹ kó tojúbọ bẹ́wàjì ìbámọ̀ jẹ́wọ́ ẹ ní sùúrù ẹ̀gbọ́n mi ìyá mi ṣé torí pé a níṣòro owó lẹ ṣe wá fẹ́ ṣẹ̀mí mi ló fò báyìí. lóun ni jáfẹ́mi rẹ̀ ṣòfò láéláé ẹ̀yìn àti pé ṣé wà àtàyàn dò kó ẹjọ́ múlẹ̀ ni. bí wọ́n bá múlẹ̀ ńkọ́ ṣé obìnrin ṣẹ̀ṣẹ̀ ń dalẹ̀ ọkùnrin ni àbọ́kùnrin ní ṣẹ̀ṣẹ̀ ń dalẹ̀ obìnrin àbí tiwọn ní ọjà àkọ́kọ́ bẹ́wàjì tí nǹkan bá fi lè ṣe àyìnkẹ́ tí nǹkan kan bá fi lè ṣe ọmọ mi. ipa ìwọ àti wèrè olórí burúkú tẹjọ kóra yín kí n èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ. ayé mi bàjẹ́ pọ̀ ayéke dákun bá ń sọ̀rọ̀ ìwọ mo yá ìwọ mo yá mi ayíkẹ́ ayíkẹ́ ah ẹwà àbúrò mi bí ṣe ń jẹrà tí o sì rí nǹkan ṣe sí i. jẹ́ kí n kú báyìí ó lè kú nítorí tí mo bá kú báyìí ẹ jẹ̀bi ọlọ́run ọba ẹ sì jẹ̀bi àwọn òbí tó bí wa pẹ̀lú kí ni bẹ lára àyẹ́dòkú gẹ́ tí ó sì lára ìgbà yìí lọ́lá ẹ sì mọ̀ pé torí yín ló jẹ́ kí n wọ́n ibi tí ò yẹ kí n wọ́ ẹ̀gbọ́n mi ìnira yìí pọ̀ àìsàn yìí ti fẹ́ dé góńgó ẹ̀mí mi orúnkún mi yún mi ẹ̀gbọ́n mi àwọn ò lè rọ ẹsì sánú mi ká wo tèmi ká ẹ fẹ́ ìgbà yìí lọ lẹ́gbẹ̀ẹ́ mi má jẹ́ kú báyìí. ó lè kú àyíkẹ́ ogun jẹ kídùá ò ní kú nǹkan kò ní sí ọ torí pé a ò ní yọ kí ọmọ wọ bẹ́ẹ̀ ni. orí mi má jẹ́ ń ṣe ìyá mi o ẹ̀dá mi má jẹ́ ń ṣe mi ọmọ tí ó gbọ́rọ̀ yeye rẹ̀ àfi bí iṣẹ́ olóore ọmọ ni. àṣàbí tèmi yé mi o tí mò ń bọ̀ sọ yé mi o sórí àfikún ṣe fẹ́ mú ìyá rẹ àti tàwọn àbúrò rẹ o. Hmm. bí bẹ́ẹ̀ kọ́ tí ọ̀rọ̀ àìsàn àyìnkẹ́ yìí bá fi ṣe bẹ́ẹ̀ ẹ̀kú ìyá rẹ ó fi ọrẹ o ìyá lórí ọmọ ntí o lè ní ọmọ já ò sí o èmi ń sọ tèmi o. ayọ̀dògún mo ti lóyún. ó ti lóyún mo ti lóyún ṣé ń wá gbọ́mọ ọba fọ́ṣù ni tí n bá ṣe bẹ́ẹ̀ tó yẹ àwọn òbí mi lónìí wọn ò padà gbé mi ṣépè ní bó bá dọ̀la torí wọn ò ní mọ̀ di rẹ̀ tí mo fi ṣe bẹ́ẹ̀. sórí mi ò wá burú báyìí mo mọ̀ dáràn síbẹ̀ náà àṣàbí èmi ò lò lọ wo tí àbá kí eh, gbàyìí lọ́lọ́ lówó sílẹ̀ òkówó kalẹ̀ àbúrò rẹ̀ lè kú o àyọ̀dọ́kù kí ni kí n ṣe kí se kí n ṣe dákun téèyàn mẹ́ta ó fi dúró méjì méjì kí ni kí n ṣe. ẹlẹ́dàá mi ọba mi akọ̀mọ́ tó ṣe kalẹ̀ yìí ah, ṣàánú mi ni. má sunkún mọ́ Olódùmarè kọ àmọ́ ṣe yọ̀dà yọ̀dà àkàṣà ìdá yọ̀dà o kò ní ṣàìdá kò ní ṣàìdára fún wa o yọ̀dà yọ̀dà àkàṣà ìdá o kò ní ṣàìdá kò ní ṣàìdá dára fún wa o yóò dá yóò dá oníjọ ìjọ. tọkọtìyàwó òní ẹ kú àṣeyẹ o òrìṣà òkè tó so pọ̀ kò ní tú yín ká àsìkò tẹ́ wọnú ilé ara yín ìrè tẹ́ ń fẹ́ òrìṣà òkè yóò fi lé lọ́wọ́ o torí àwo dẹ́rẹ́ ló bí ilẹ̀ ilẹ̀ ló bá tẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí agbómisùn agbómisùn ló bí aríbitẹ̀dó aríbitẹ̀dó ló bí ògbóni mẹ́fà mẹ́ta ni tolú mẹ́ta ni tàwọn yàmi òṣòro mànìgà àwọn ni wọ́n dání lọ́dún tán ní ká máa ṣe yìí ẹ wá ti wá di tọkọtìyàwó lónìí ẹ ní sàwátì. ẹ̀yin tọkọtìyàwó òní àdúrà yín ó gbà ọ̀rọ̀ yín ó dayọ̀ olódùmarè ó gbọ́ ti yín torí ifá kan ló sọ̀rọ̀ kan ó ní adípẹ́pẹ́ mi wò àpáǹkékélẹ́yẹ ọ̀bàrìṣà òjò balẹ̀ ta eruku sẹ́rúsẹ́rú. Seru, seru àwọn ni wọ́n ṣe fá fún ajé tí sọmọ wọn lóde gọ̀tún ajé wèrè lọ yà lọ fi ń yàyàkuyà ká ajé ó yàlé yín jòkó sí i ẹ lòun lọ́wọ́ o yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ àsọsẹ́ ní tolódùmarè olódùmarè sọ tiẹ̀ kò má ṣẹ tìmọ́lálámọ̀ gámọ̀ mọ́tìnì wa gbò mọ́rí ohun tí ẹ̀wí ayé wí nílé ayé ńlẹ̀gbọ̀rún gbà kẹlẹ̀mbẹ̀ ò lápá kò lẹ́sẹ̀ mọ́tìnì mọ́gìrì bá kéke bá kégi nígbó olúgbó ọ̀run àgbà èyí mo fẹnu mi sọ fún yín lónìí ó dire fún yín ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ ẹ̀yin ìyá àti bàbá wọn tẹ sọlọ́kọ̀ wọn wá sílé ayé ẹ wúre fún wọn ó tùbà ó tùsẹ̀ bí ṣe rọ ẹja nínú bú tí nínira kún wọn má rí nira. àṣẹ àṣẹ àṣẹ. ẹ wúre fún wa bẹ́wà jí mi àdùkẹ́. bẹ́wà jí ọmọ mi. ilé ọkọ ló ń lọ yìí o ilé ọkọ tó ń lọ yọ̀sán ọ̀sọ́wọ́. ilé ọkọ tó ń lọ yìí yọ̀sán ọ̀sọ́mọ o. ilé ọkọ ò ní lé ọ. yọ̀sán ọ̀sá ìkó bá lé ọ̀rọ̀ ọ̀nà abẹ ò ní nà gbangba àtàbẹ ò ní gbá ọ lójú. ọmọ yọyọyọ ní alájí o. gbogbo kọ̀ ọ́. ọwà bọ́kùnrin ara yín o ẹ jọ mọ kọmọ olùbọ ni o. ẹ ṣe wo ẹ ṣe o ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa gbogbo wa lásoríire o ẹ̀yin ọmọlù ẹ̀ ǹlẹ́ ṣe é ti jẹun. bàbá àìjẹun o pàápàá ikùn fẹ́lẹ́. èmi náà rí tẹ́ ẹ dábùú ẹnu kalẹ̀ bí abo kọ̀lọ̀kọ̀lọ̀ ẹ wo olówó re o gbogbo ìyà tí ń jẹ yín pátá olówó tẹ́ ròyìn fún rẹ̀ àṣetán á na owó burúkú fún yín lálẹ́ yìí. ẹ inú yín ó dòre lé tátò lọ àṣẹ láṣẹ mọ́jú ni bílẹ̀ bá tún mọ́tà ẹ̀ bá máa bá a sọ. ìyàwó lẹ́lẹ́yà ọkọ. tapá àrà tí parẹ́ lájùbà Lísàbí mọ̀ wọlé lẹ́gbàá gbogbo àwọn ẹ̀gbà pátápátá wọ́n ṣèdárò akọni báyìí ni ìtàn Lísàbí Agbòǹgbò Àkàlà ṣe lọ o lórí ìtàn wa tá a máa ń sọ orílẹ̀ Yorùbá tó bá di lọ́jọ́ mẹ́jọ òní ẹ ní àǹfààní àti túmọ̀ gbọ́ ìtàn akíkanjú akọni jagunjagun ilẹ̀ Yorùbá kan àgbọ̀nrín sakonijà ọba àlú tó a tún lọ lónìí nù ń o tó bá di lọ́jọ́ mẹ́jọ àwa ọmọ wa ẹ̀yin náà láàsì mọ́ bá èmi ní tiyín tòótọ́ ẹlẹ́nu ẹnu dùn juyọ̀ lórí ètò ìtàn ilẹ̀ Yorùbá tá a bá sùn lálẹ́ ìkájíláyọ̀ o a máa parí ètò yìí pẹ̀lú orin bàbá wa Ifáyẹmí ẹlẹ́bùúbọn àmọ́ kí wọ́n tó gbé e sókè lọ́hùn kí a kọ́kọ́ gbé e sókè lọ́dọ̀ wa ní ìná ènìyàn wọn o aráyé ènìyàn ṣòro ọ̀dà àárọ̀ o. ayọ̀ṣọlá èèyàn burúkú mọ̀ nìyí ah, ìwà yín ọ̀mọ̀ dáa eh, kì í burú burú kọ́ mọ́ kan mọ́ ni orin rẹ̀ tẹ́ ń kọ́ fún mi àṣẹ ń tàn mí ni ah, ó tiẹ̀ yẹ ni gbogbo kọ́ dáwọ́ aró àtọ̀lé ni ọ̀yẹ́ téèyàn bá tiẹ̀ wá wúrú wà báyìí sí mi kò yẹ kó jẹ́ yín méjèèjì ẹ̀yin wá mú àyàn dìtàn àti àwọn ọmọ eléré léńjẹ léńjẹ míì ẹkún ọlẹ́yìn gbá bí ìyàwó bẹ́wà jílẹ̀ lọ rè ṣeré fún wọn èmi ọ̀rẹ́ yín ilé ìtẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó. àmàdókun báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí nígbà tá àná náà ni ta fi ń jẹun túṣẹ́ eré yìí náà lọ wọ́n sì pè wá pé ká wá ṣeré fáwọn a sì gbéra lọ ṣeré fún wọn a lọ ṣeré fún wọn ṣèbí agbowó wa ni a ṣeré fún wọn agbowó a sì padà wá lékí wá lẹ́sẹ̀ nínú ẹ̀ kò tẹ̀sẹ̀. àádọ́kun ah, kò tẹ̀sẹ̀. kò tẹ̀sẹ̀. kò ń ṣẹ̀ṣẹ̀. kò ń ṣẹ̀ṣẹ̀ o. àyànṣọlá kì í ṣẹ̀ṣẹ̀ àdìsá kì í ṣẹ̀ṣẹ̀. kò ń ṣẹ̀ṣẹ̀. Ah. ènìyàn mọ̀ ṣòro o èèyàn mọ̀ wọ́n o. àyànṣọlá eh. ìyá wa àgbà alárìkà ọkọrin a mọ̀ pé ọ̀rẹ́ bọ̀ ń rìn lọ ọ̀rẹ́ mọ̀ fura ìrọ̀lẹ́ ayé là wà a ò rínú ara wa ọ̀rẹ́ bọ̀ ń rìn lọ. ṣé mọ́ ni a torí pé obìnrin kọ́ ọ lẹ́ báyìí ká sì má ṣeré mọ́ ah, ah. ṣé mo ránṣẹ́ ni àbí èmi ni mo ní kọ́ lọ yẹn kọ́ ń bẹ̀ gbéga. ọmọ bá dún ẹlẹ́kọ̀ọ́rọ́ ọmọ tèmi mo tèmi níbí rẹ̀ sànú wọlé òkúkọ ní yamọdé lára àṣàbí òdì tó torí kọ́mọ ó lè pọ̀ lẹ́yìn òun tó dolówó ẹyọ òdì tó bínú lọ rèé ràrán ńlá wọn nítorí kíni ó nítorí kóun lè fi pọnmọ pẹ́pẹ́pẹ́ ni ọkọ mi iná ò ní tán owó rẹ o ọmọ rí ṣe o. Hmm? ẹ wò ó bẹ́ẹ̀ ṣe mọ́ ń kì mí o orí mi mọ́ ń wú ni o. Ah, ah, ah, ìṣe ní kí ọ bí wọn bá kí ọ ta mo tún fẹ́ kì wọn ní àròjọ olóore fáráyé akúkú ń ro tòsíkà náà láwùjọ ǹjẹ́ o ti fẹ́ olóyè òjé bí ọ̀pá mi gbogbo tí mo fẹ́ ni mò ń rí ebi ò sì ní pàwọ́ náà ọmọ ò sì ní kọ̀rọ̀ sí ọ lẹ́nu ìwọ náà wò nísìn sórí yàtọ̀ nù kéèyàn gbọ́rọ̀ sóbì rẹ̀ lẹ́nu nísìn àbó òrí. ìyàtọ̀ ń bẹ́ẹ̀ ọwọ́ ẹnu ìgbà tó fẹ́ olóyè ní ìsorí pọ́kàn rẹ balẹ̀ ìwọ náà rí bí ọmọ èèbó ṣé inú kọ́ wá fẹ́ nìyí tàbí àti kọ́ fẹ́ wèrè abisokoto kébi òkè mu èwo lọ́dà jùnú méjèèjì. Ah, Ọlọ́run ò ní jẹ́ ṣe rí olóyè yẹmí. sori pé yìí dùn gbọ̀ngbọ̀n kan sí i ọmọ ò ní kọ̀rọ̀ sí ìwọ náà lẹ́nu. àmì ìyá mi. ó ti mí sí mi lá ọkàn mi gan balẹ̀ ọkàn rẹ̀ sì balẹ̀ ọkọ mi ọkàn rẹ̀ yọ̀dà fún un hmm, wí ní tó o bá fẹ́ wí ẹ̀gbọ́n mi ìjọ hmm? ò ní kí n tún wá. ọ̀ tún wá. àyìn tún wá. Ah, um, ọ̀dà wá lọ́la hmm, mọ́ wá lọ́la o wá lọ́sẹ̀ tó ń bọ̀. ọ̀sẹ̀ tó ń bọ̀ hmm, eyín náà dà. Eh, ti fún lọ ràn. ìyá wa eh? ẹ jẹ́ kí n wá. ẹ ǹlẹ́ o bàbá ọkọ mi. ẹ ah, ò eh, rasaki lórúkọ wọn awakọ̀ ọkọ mi ni wọ́n. bàbá ọkọ mi ẹ ǹlẹ́ o yọ̀ọ̀dà fún yín o àwàyè lẹ́ẹ̀mọ wa o ẹ kú tọ́jú mi o ẹ ṣeun o e, èmi ló pòkọ wọn ní ìsinmi. rasaki lórúkọ wọn. rasaki àjọkọ bíi ẹ ń kí ban náà dáa ẹ̀ka rẹ̀ kọ mi. kí ló wá sí ọ tó ń díjú sí rasaki. kò mi náà kò yé ọ pàápàá eyín náà dáa ìyá mi ẹ̀jẹ̀ mọ̀ lọ kí lè tètè lọ dáná fún lóyún láyọ̀ o ẹ mọ̀ sáré o ó dìgbà kan náà ọkọ̀ rẹ̀ lẹ́ o ẹ káàárẹ̀ ọkọ mi lẹ́ o ogun gidi ni nìkan mi dẹ́rẹ́bà ìlú ẹ̀ mo ní rasaki kó rẹ̀ wọ́n ní sẹ́rẹ́ rẹ̀ sí i. Bye-bye.

Ọmọbìnrin tó fẹ́ tìtorí rẹ̀ fòǹdè pa mí ńjọ́ òní. Ó ti bọ́ lọ́ọ̀ mi o, ó ti bẹ́ lòmíì lọ o. Ta ló fẹ́? Àgbàyà akínradà kan báyìí táwọn èèbó máa ń ra kòkò lọ́wọ́ ẹ̀. Mẹ́bà ọmọ ìgbà yìí lọ́lá. Ń lọ́fẹ̀. Ẹ̀hẹ́n. Ọ̀rọ̀ ti bọ́ lọ́gbọ́n jọ bí òmùgọ̀ báyìí o. Sùúrù ló ṣe o. Bí nǹkan bá rí báyìí, èèyàn máa fẹ̀lẹ́ ṣe ni so mọ̀ pé tí ọkùnrin kan bá torí obìnrin kú ẹgbàágbèje obìnrin ní kọjá lórí irú sáré irú wọn. ifá ifá n tó ń sọ yé mi mọ́ mọ́ gbogbo eléyìí tó ń sọ fún mi èmi náà mọ̀ bẹ́ẹ̀ àmọ́ bọ́rọ̀ mi ò ṣe ní já sí bẹ́ẹ̀ náà ló jẹ́ rán ni pé ọ mọ́jọ bọ́ mọ́ mi lọ́wọ́ bó ṣe bá ń gbà padà. bàtà ni. bẹ́wàjì náà ni. ó ti bọ́ ọ. ifá dákun ràn lọ́ mọ́jọ bọ́ ọ ọ̀rẹ́ mi inú mi ni ọ́ èmi rẹ ti dọ̀rẹ́ ẹ̀ dákun. Hmm. ó ti bọ́ lóòótọ́ bẹ́wàjì rẹ̀ wà ó níwà àmọ́ olójú kòkòrò ọjà ń lé òrò jẹ́ ń lé eégún orú obìnrin bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó fi ṣàyà. ìfà ìfà ọmọ bẹ́wàjì rẹ̀. Ah. àṣàbí mi ò mi po ifá gbogbo bó ṣe ń tẹ̀lé bẹ́wàjì kiri ọmọ. Bẹ́wàjí èé ṣe èèyàn bẹ́ẹ̀ wọ́n lo oògùn fún ni. Mm. torí rẹ̀ mo ṣe pè ọ́ pé kó o ràn lọ wọ́n lo oògùn fún ni. ó dà níbi wàá dé dúró báyìí kí ni ká ṣe. ifá o olóògùn ni ọ́ olóògùn nìyá àti bàbá tó bí ọ ifá o bó ṣe bá ń ṣe bá tiẹ̀ ní fagídí gbà kóògùn ọ̀hún ti kà lójú ẹ̀ ràn lọ. ifá tó o bá ṣe fún mi ayé ò fi mí bú ọ o wọn ò bú ọ o ó dà hmm, jẹ́mi ò máa lọ tó bá dọ̀là ọ̀ràn fàṣẹ sí àbúrò mi sí ọ. ṣọlá ò wà ní pẹ́. Ah, ah. má sún mọ́ mi olóògùn ní sún mọ́ mi olóògùn ní bàbá mi. ṣé yóò ṣeé ṣe kúkú mọ́dì ọmọ sábì kòkó kí igun mọ́wẹ̀ ọmọ ṣàlẹ̀ òde

ọ̀rọ̀ rẹ̀ bóyá ó ṣàgbàrú kòkó ọdún mẹ́ta ọkùnjọ́ ó fi rárú rẹ̀. kò tiẹ̀ lé tó bá wọn. o rò bẹ́ẹ̀. bá ti rà mí ẹ sì fẹ́mi léyìí kémi náà máa lò. Hmm, n ó fún ọ bí bàbá wa bá ti rà mí ìfẹ́ mi èmi ó bù ọ. mo nífẹ̀ẹ́ gan àbúrò mi mi o. ẹ̀gbọ́n mi ah, àbúrò hmm. ẹ ti dá a sí o ara yín wá tutù níní. sí wọn burú ah, mi. ó dá ó dá. àyìnkẹ́ hmm? ká mọ́ fún ọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. mọ wulẹ̀ gbọ́nsẹ̀ lóògbé ní pé wọn kò fún ọ. Ah. Hmm. àyìnkẹ́ ẹyọ kan so yìí lọkàn mi yẹn ń da fún ọ. ìtọ́kùn mi yẹn ń da fún ọ. Ah, ó tó ọ ní kí mi pé mo ṣe. ẹ ṣe o. <laughs> nígbà tó o lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n wa èló ni wọ́n fún ọ. àpò kan àbọ̀ wọ́n fún mi. àpò kan àbọ̀ kí ló dé wọn lọ́jà ni. wọ́n ná gẹ̀dẹ̀ àwọn ti rà wọ́n bí àwọn bò mọ́. Eh. <coughs> ṣé o rí owó yìí ó bá mi fi jíṣẹ́ fún ìyá wa wípé oúnjẹ ọmọ ni o kò ní korò lẹ́nu wọn. Ah, mọ́dà pọ̀ o ah. kò sọ́tọ̀tọ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó dì. káwọn purọ́ oúnjẹ ayé ìlàjẹ pẹ́nu. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ ọkọ yín àkọ́kọ́ ó ti sú mi o. kí ló ló ṣe wù. ẹ wo ojoojúmọ́ báyìí ẹkún ni o. Mm-hmm kí ló ló dé kò yé mi náà bóyá a ti rẹ́ni sọ fún un pé mo wá sọ́dọ̀ ìyá wa. ẹnìkan kò sọ fún òun gangan ló fojú ara rẹ̀ rí yín o pọ́kọ yín ṣe lọ tán lọ́jọ́ náà lọ́hùn ló gbẹ̀yìn kò lè wọlé pẹ́pẹ́ ń sẹ́ o ṣé bẹ́ẹ̀ wàjẹ́ kọ́ ní lọ́hùn èmi ò mọ tí ó sọ fún mọ́ o bí mo ti jẹ́wọ́ fún un nù. èwo làbúrò mọ́ purọ́ fún bó o ṣe sọ òun ló dáa dákun ṣé ìwà jẹ́ kí ọmọ ìyá mi kú ni àbí irú kí leléyìí wo jẹ́ kí n sọ kinní kan fún ọ èmi ò wá báwọn jìyà mọ́ kí n wá ní ń rọ̀dọ̀ olówó lẹ̀ ń wà nọ́dọ̀ olòṣì ni ń takú sí àbí bẹ́ẹ̀ ni ń kù sí tó fi ìhun lè dèrè ṣé o rí bí mo ṣe wà yìí mo ti wọnú ọlá mo ti wọnú owó èmi gangan ló jẹ́ kó mọ̀ pè ní wọnú ọlá ń sì. ẹ̀gbọ́n. tánu. ló èmi lè ṣe n ò mọ ah! ah, ọ̀rọ̀ lájọ ń sọ. Ah, ó yá yá lọ́ọ̀rẹ́ bomi wá lọ́ọ̀rẹ́ bomi wá. omi kí n tún lọ bomi. lọ́ọ̀rẹ́ bomi wá àmọ́ dáràn mi kí á lọ jẹ lẹ́nu sí náà yàbí kí láwa mú báyìí kí láwa mú báyìí ọmọ mọ̀ dáràn. ọkọ mi àlàlé ọ̀tá ìbáyọ̀ mi ọba olúwa ni ò jẹ́ ẹ mọ̀ mọ́ ṣe o ẹ ṣọlẹ̀ pẹ́ torí wọ́n ní orí bọ́ àjàbọ́ òṣèkò níjẹ́ bọ́ sọnù lọ́wọ́ àwa ìwà rẹ̀ tẹ́ ẹ bá wà dàjàbò ìwà rẹ̀ tẹ́ ẹ bá wà rùkú títí ẹ̀dọ́ fi ń gbó títí ẹ̀dọ́ fi ń yọtọ́ lóko èèwọ̀ òrìṣà ẹnì kò ní kọ́ ọmọ olóṣèlú ẹni kọ́ ọmọ alákẹ́dùn ẹ̀mí yóò gùn ún. àṣẹ àṣẹ ìgbé lálá ni màlúù ń ké owó lálá ni wọ́n mọ̀ gbogbo ọdún ilé ìwà. àṣẹ inú ìgbàgbọ́ ni màrìwò ti ń ṣọ̀ṣọ́ nípa kálá ń yọrí ẹ mọ̀ tán kan ṣe fún àṣẹ ẹ ṣoríire o ikú òjijì ò sì ní mú yín lọ lọ́dọ̀ wa àṣẹ àtẹ̀yìn náà àtẹ̀yìn náà nígbàjẹ́. Hmm. baálé mi gbogbo àdúrà tí ìyá wa ti ń ṣe látòórọ̀ bí ó sì fẹ́ rí bẹ́ẹ̀ náà ni ó sì rí fún yín lọ́la ilé Èdùmàrè eh, baálé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé onísùúrù ni fún wàrà kìíní nígbà tá a ní sùúrù tán báyìí Elédùmarè ti fẹ́ dá wa láre o kódà ó tiẹ̀ ti dá wa bá a ti fẹ́ orí ìmọ̀ tí ń rí bẹ́ẹ̀. lédùá ò ṣeun lédùá mo mo mo kì í ẹnìkíní ṣàdúrà ẹnìkejì ṣàdúrà ẹnìkẹta náà ṣàdúrà àwọn àgbàdẹ ní bí ò bá nídìí obìnrin yìí Mm ohun tó bá mú obìnrin nínú ilé tó bá jẹ́ kúmọ́lú àjẹ́ ìkúmọ́lú ilé wọn lọ́nà ah, nígbà tẹ́nìkan tó kú ó tún ṣàdúrà náà ọ̀rọ̀ bí ẹ̀nà bí ẹ̀nà ló fi ń sọ̀rọ̀ ẹ dákun ṣán láàrin o ajénímù ní pẹkọrọ. bẹ́ẹ̀ ni ajénímù ní pẹkọrọ ò sí gbèsè mímú nígbà bí àfẹ́yà. nígbà bí àfẹ́yà ò ní jẹ́ ò ní mi. àbò olóyè. a kú oríire o ìyàwó yín ti lóyún. bẹ́ẹ̀ni àdúpẹ́ <laughs> elédùà ò ṣeun. ìwọ kọ́ ta nínú yín. à kì í ṣèmi náà kì í ṣèmi. ta ló lóyún lóyún. àbẹ̀wò ah, ah, ti lóyún ìbọn mi dà. báyìí mi ìbọn bí ibo. ọkọ ní ọmọràn tó gbàjẹ wáyé ikú ní bàbá mi jẹ́ ará alágògo igun tóbi nínú iye bàjọ́lẹ́lẹ́yẹ àwọn àgbà iṣẹ́ tó bá burú náà fọ̀rọ̀ ṣe ẹ̀yin obìnrin mi ẹ mọ̀ mí kó tó dànù ká má ti sọ pé ní ọjọ́ mo ti fẹ́ bẹ́wà jì n ò ká aláṣọ wò rí bẹ́ẹ̀ ni n ò ṣe kúra. Ah, wọ́n ti ń sọ̀rọ̀ ọmọkùnrin tẹ́lẹ̀ ń òfura ni wọ́n lọ́ọ́ di orí ń yọ lẹ́nu mo ṣẹ̀ṣẹ̀ wá gbà nípa di orí ń yọ lẹ́nu lóòótọ́. ẹ ẹ mọ mi o ẹ má sọ mí sókun ọ̀rọ̀ yìí o ẹ eh, kí ló fọwọn àti ẹpọ ganan àló ní bẹ́wàjì ti lóyún ká tó taari rẹ̀ sóhun. ẹ irọ́ ni o bẹ́wàjì ń gbọ́ olóyún ọtọ́ rẹ̀ lé ọkọ. ẹ bẹ́ẹ̀ máa gbọ́ róòmù gọ̀tẹ́gbọ̀n mi ń bi mí. mọ hmm, mi lémi o ẹ ṣé tí wọn ní òun ló fi wẹ̀ ni òun tí yóò ní èmi lèmi béèrè ìbéèrè òun gan òun ṣẹ́ ń gbọ́. Hmm, mo mú un ṣé wọn ò sọ pé wọn ò fẹ́ tẹ́lẹ̀ tẹ ní àfi dandan kí n fẹ́ nígbà ó jẹ́ torí owó lẹ́ ṣe mọ ọ̀rànjú lẹ́ mọ ọ̀fẹ́ mú ẹ̀yin orogún ológun dẹ̀bìtì àyà sí ṣé bẹ́ẹ̀ sì ti ní ìfẹ́ mo sì ti fẹ́ ó ti lé mi dàáta mm. ẹrù rèé ẹ bá ń kó dàálé oyún sì rèé bí n bá ti bí kẹ ẹ bá ń tọ lọ́dọ̀ yín. sẹ́mi hmm, ló ń bá wíwá mọ́ mi sẹ́ ń gbọ́ ṣé ẹ bá ṣe ti ó yẹ ń súnmọ́ ń súnmọ́ ń sì gbá lójú. sẹ́yà ló sì kú láàrin wa báyìí. àbí bẹ́ẹ̀ kọ́ ó tún nà kún tara rẹ̀ tún nà. ẹ jẹ́ n sọ kinní kan fún yín ṣé bẹ́yìn ilẹ̀ kíyà mi lẹ́yìn pé àfi dandan kí n fẹ́ ṣé bí mo sì ti fẹ́ mo sì ti fẹ́. ẹ wo ìyá mi kì í ṣe nǹkan tó kàn la mọ̀ ọ́n ṣe yìí má ṣe wá àtúnṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìlókàn tó yẹ ká ṣe o toró ti sú èmi o gbogbo wa lélẹ̀ ti pọ̀ ju ó ti sú mi o. ọjẹrẹ torí ah, eh, eh, ọlọ́run o ọlọ́run. ẹ ǹlẹ́ o. látọ̀dọ̀ baálẹ̀ wọ́n ní kẹ́ ẹ yọjú sáwọn láàfin ẹ̀yin àtọmọ yín Bẹ́wàjí. ìgbọ́ wọn ní yọjú. ní ìsìn báyìí. ní ìsìn ní ìsìn. bẹ́ẹ̀ ni. ìyẹn ìsọlọ́run ó tiẹ̀ dá a báwọn ibi tá a tiẹ̀ ń kó lọ nǹkan ni mo ti bá yanjú rẹ̀ ó ti dá a báwọn náà. àti pé màá mi. Hmm? bàjẹ́ balẹ̀rù kò sí kú tí ó pàgbà báyìí tá à ní bá pọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀. àìsàn lè bá rẹ̀ bóyá sẹ́yìn mo lọ. èmi rèé o olówó òṣìlè gbajúmọ̀ ìlú nìyí bẹ́ẹ̀ ṣe ń bọ́ bá ṣe lè ń bá jòyè ṣe lè ń bá wọn bọ̀rọ̀ kí ìlú ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bá aláwọ̀ funfun ṣe lè ń bá dúdú ṣe iwájú baálé ọkọ̀ òlu la wà yìí o ẹ ní kí wọ́n mú mi kí wọ́n lọ́ọ́ pa mí. ẹ mọ gbọ́ràn dandan ọ̀rọ̀ ta ni ọ̀pá wọn èé pààyàn létí wa àwọn àbíkú ọmọ tẹ́ wo wọ̀nyí wọn ọkọ̀ láti pa òbí lẹ́kún lójijì bàbá ọlọ́run ọba ló yọ mí ká sọ pé bí mo ṣe nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí tó bẹ́ẹ̀ náà ló kó sí mi lórí tí mo gbọ̀tẹ̀lé bí wọ́n ti gbóyún wèrè oyún egbére bí wọ́n ti gbègbè akọlùmọ̀ wa bọ́ olúwa rẹ̀ nu wọn èsì gbóyún kóyún lé wa o ńjọ́ mo ti fẹ́ wọn ò ká láṣọ wò rí ṣẹ́ni pọ́jà òkùnkùn làwọn ọkùnrin ná ọlọ́run ni ó kó wa yọ gbogbo nǹkan dábàá ní ẹgbẹ́ bọ́jáde kẹ́rọ mi sika fi búra ogún pọ́ńtọ̀ òun ni níṣẹ́jú aya. Ah, ah, ah. olówó sílẹ̀ àbí kí wọ́n ti ń porúkọ rẹ̀. bàbá èmi ni orúkọ mi ò yí padà. ẹ̀yin méjì ẹ sì mọ̀ pé wájú mi ń balẹ̀ lẹ́wà. ẹ ẹ foríjì mi ó bí mi inú ni. ẹ dúró agbọ́nsẹ́ òyìnsẹ́ ojú olóko lórí kọ̀dùkọ̀dù yìí ẹ̀yin méjì ẹ má fún mi ní gbódídí sọ́hún ẹ̀ sì kéré nínú ìlú wa yìí ẹ̀yin méjì mọ̀ yìí pé a ní òòṣà odó tó yẹ pé tó bá dàrú tán tó bá fẹ́ rújú pátápátá òòṣà odó la máa ké sí. tẹ́ ẹ bá ti lè wá sọ pé tẹ́ ẹ bá déwájú òòṣà odó yìí ẹ lè gbomi bẹ̀ kẹ́ ẹ mu ọ̀rọ̀ tó wà lẹ́yìn bá tán. ẹ wọ́n mú un bẹ́ẹ̀ ni. ó tẹ̀ ti dáa bẹ́ẹ̀ fàkàtí ó dáa bẹ́ẹ̀ pátápátá ẹni kó kẹ́kọ̀ọ́ mọ́ lọ. àlejò rẹ̀. ta ni ó wàá bá orin tẹ́lẹ̀ ó tán báyìí ogun bàtà dópin alápè gbogbo dógúndógún ayé aago ní gbẹ̀yìn wọn kí ni mo tún fẹ́ wí lọ́la báyìí ah, bẹ́ẹ̀ wá jí o sì fọwọ́ ara rẹ báyé ara rẹ jẹ́. bẹ́ẹ̀ Ah fún ìgbà ẹlẹ́ẹ̀kejì tí n ò béèrè lọ́rẹ̀ẹ́ ta ló ní oyún inú rẹ. inú ọkọ mi ló lóyún. ọkọ rẹ ló ní tọ ìbá sì dá akọ sòótọ́ tí ó wà nídìí ọ̀rọ̀ yìí o torí ìdí òrìṣà odó la wà yìí òrìṣà tó ń wò yìí à bọ́yọ̀ ọ̀tí mà bó ṣe jẹ́ olódùmarè ò ní jẹ́ àṣẹ fún ìgbà ìkẹyìn ta ló ní oyún inú rẹ̀ bàbá ṣé bọ́dọ̀ mi ni kùn wá bí n bá yóò mo mọ̀ múnàkọ mi ló lóyún ṣé wàá rí ẹkùn kó di àmọ̀tẹ́kùn mọ́ mi lọ́wọ́ bí ọkọ mi ló lóyún òun sì ló lóyún òun tẹ́ ẹ̀ bá ṣe ni kẹ́ ẹ ṣe. ẹ wo alàgbà ẹ jọ ṣé mo lè kó mi tí mo dúró sí inú ń bí mi. ọkọ ìyàwó máa wulẹ̀ lọ wo ìyàwó tán bá wí tí ń kan rí sọmọ ìpè níbọ̀ sí ń lérí òìsàlùwà tó ń wò yìí ẹnìkan kì í máa tọ̀ bọ́ọ̀ṣe rí obìnrin tí máa rù obìnrin tí ò tí mọkùnrin ni àgbo tó sì rù lórí ó léwu o ẹni tó rùjọ́ kínní àná ń kọ́. ó bá wọn bá ẹ bọ́ra jẹ ńlá lè odò ẹnì kejì ń kọ́. ó bugi jẹ ẹnì kẹta ó ya dìgbòlugi kódà ó jájà lọ́sàn-án gan wọn mú ti. ẹ filẹ̀ ẹ jẹ́ kó sin tó wù. ẹ wo ẹ̀yin àwòrò ṣàṣà ẹ má sì pẹ́ nàró bá buké rẹ̀ wo bẹ́ wàjí wojú mi dáadáa jẹ́ ń dúró lọ́ọ̀kan rẹ̀ ibi eré labẹ́fẹ́lẹ́ kọ́sọ́ nígbàjámọ̀ ni ojú ọmọ pé abẹ́fẹ́lẹ́ ló rónú ẹni abẹ́rú tí wọ́n bá kọ́ lọ́fọ̀ olúwa rẹ̀ ọba nájà wàràwàrà ilé ikú lọ tí wọ́n ti jẹ́ wárùn n ò ní fún ajá ó gba omi ó mu ntójú ẹni bá búrèké bá sì rí ojú rẹ ó rí. kó rí. ó rí tó ń wò yìí gbẹ̀ngbẹ̀lẹ̀kú dáńbí ó wù kejì ọba bá yẹn gẹ́gẹ́ tán ọ̀pọ̀ ọ̀bẹ mọ lórí fẹsẹ̀ yìí wò gbà bọ́ bá dá ọ lójú kò gbé mu. èwo làbọ̀rọ̀ wojú tèmi wo gbogbo àbíkú kọ́ ló ń ṣàánú ìyá ẹ̀. má ẹyẹ awo ṣaṣa bọ́rọ̀ bá diri báyìí ẹjọ́ jọ pàtó dá alẹ́ mọ́ lọlé. a mọ̀ lọ ní ọ̀la ní já mọ̀ lọ ọkọ mi ọkọ mi já mọ̀ lọ. ẹ káàárọ̀ ìyá wa o. a káàárọ̀ o a kú ojúmọ́ àwa rèé o. bẹ́wàjì ń kọ́. àwọn náà ni wọ́n rán mi sí yín. kà ṣòro o wọ́n ní kí n wí fún yín pé àwọn bímọ lóru àná wọ́n jú mọ́ òní o. Ah, bẹ́wàjì bímọ. bẹ́ẹ̀ ni ìyá wa. Ah, akọ àbábo. Ah, ìyá wa akọ lògìdán bíi ọkùnrin ni wọ́n bí. táwọn kò bímọ. bẹ́wàjì ló bímọ. bẹ́wàjì bímọ. Eh. ẹ bá wí fún wọn àtìyá rẹ̀ ẹni mọ ọlọ́run ò ní wọ ọmọ náà ọlọ́dúnmarè ò ní dá a sí wá gbọ́ Ni mo ní ogún ṣẹ̀bẹ̀ ni wọ́n kógun jalè wọ́n sì kógun joko ojú tí mo dì mo fẹ́ kó pòórá. ẹ má bínú o ẹ ẹ bá já ṣe sùúrù. ṣé wọn ò dì ọ́.